ẹ kú lé o. mo lọ síbi iṣẹ́. láti lọ ṣe kí ni. tó bá rí ìbínú mi lẹ́ẹ̀kan á sáwọ́gbó ni. mo mọ̀ pé léṣù yẹn. what. àbúṣe léṣù ẹ̀ yẹn má jẹ́ kó ta fèlèfèlè dọ́dọ̀ mi láàárọ̀ kùtùkùtù tí mò ń bá bó ṣe máa dá fáyé mi tí mò ń bá lọ. Ah! Ah! èsì tó béèrè fún yẹn gangan ló máa rí láàárọ̀ yìí kò sí nǹkan tó lé wájú ọlọ́run. èèyàn bíi tiwọn náà ni mo rẹ́ni kejì náà. excuse you èèyàn bíi ìwà àti ta ni mo rẹ́ni kejì ọmọ olówó lè ní ọmọ táníkà lòun náà ṣàlẹ̀ jẹ́ níwọ̀n náà. ṣé láwọn tèmi nìkan. sáà nípa ibi fẹ́ fojú jọ. inna lillahi wa inna ilayhi raji'un oore kan lẹ́ẹ̀kan sí fún mi. sórí ilé ayé ta wáyé oríṣiríṣi àdánwò ló wà. mo ti gbàdúrà gbogbo ẹnu mi ti bó mo ti ṣe ṣọ́ọ̀rù gbogbo mo ti ní migraine. ọmọbìnrin tẹ́lẹ̀ rí lójú oorun ṣé lójú ayé báyìí tẹ́ bá rí náà ṣé ẹ dààmú. kí ló dé tó jẹ́ pé àsìkò ìgbà tó bá yẹ kókó mi balẹ̀ inú mi dùn ìwé àtúndà fún. what's it? ẹ ṣùgbọ́n mi lè ẹ gbà kan náà kò lè gbaṣẹ́ lọ́wọ́ ah oh my god. are you not even ashamed of yourself. ọkùnrin tó bá ti ń dánwọ́ sókè tó ń na obìnrin ẹ̀rọ kò ní. olùdíje máa bọ́ lọ gbébé. ẹ má jẹ́ kó kù di méjì. ṣé ti gbàgbé ni kí ni inú ní déètì tí wọ́n dá fún wọn.